tí di ọjọ́ kẹyìn kọlọmbà alikiola kókàwà kún ara wọn ní kúgbàwà tí ó kọjá lọ nígbàtí a ń ṣàlàyé bó ti jẹ́ pé àwọn òfin tọ́lọ̀mbà alikiola tó pa wá pé àwọn òfin yìí àti àdìsọ́kàn wa pẹ̀lú ọba dẹ́dà in tó bá ìlàkàyè wa gan tó bá mú ni ṣùgbọ́n gbà mí ìfẹ́ ẹnu àbí tíyàn jogún láwùjọ tíyàn wà a máa kọ dí àgbọ́yí àwọn nǹkan yìí ọlọ́run bá ní kí ọlá wá rán àwọn òjíṣẹ́ sí wa kí wọ́n máa rán wa létí tó bá di pé ìfẹ́ inú ó fẹ́ fọ́ni lójú inú àtójú ìta àwọn òjíṣẹ́ yìí kí wọ́n máa ṣèrántí fún wa ìpọ́lọ́run bá ní kí ọlá ìdí tó fi dá yín sórílẹ̀ ayé òun ní pé kẹwàá sin ohun àdọ́mọmọ èèyàn sì ní èèyàn lè má ṣalápá ń tètè lọ bí nǹkan àfi tó bá yẹ pé adùn kan wà ń bẹ̀ èèyàn sì lè má fẹ́ jìnà sí nǹkan àfi tó bá yẹ pé ìjìyà kan wà ń bẹ̀ lọ́lọ́run bá àníkẹ́lá fi sọ fún wa pé tó ẹni tó bá tẹ̀lé jíṣẹ́ ńlá mọ́mọ́ sallallahu alaihi wasallam yóò wà àlùjánná bó ti jẹ́ gbogbo ẹni tó bá tẹ̀lé in táwọn ànábì náà mú wá kánábì tó dé táwọn àwọn àmbíyá àwọn ànábì yòókù tí wọ́n mú wá kí muhammad tó dé sallallahu alaihi wasallam ìlérí aljanna náà lọ́wọ́ bá ìlékẹ́ ìlérí iná ló ṣe fáwọn tó bá kọ tí wọ́n bá sọ ó sì ń sọ fún ẹgbẹ́ tó tẹ bá ṣe tí wọ́n ní kẹ́ ṣe o ẹwọ aljanna iná tó lọ́wọ́ bá ìlékẹ́ láyé tàbá ń sọ̀rọ̀ aljanna kì sábà ní àwọn èèyàn lára bó tí yàn bá papòdà tán ìgbádùn báyìí ìgbádùn báyìí ìgbádùn báyìí ní ìbẹ̀fólúwẹ̀ẹ́ tó bá gbọ́tọ̀ lọ́wọ́ bá àlékẹ́ ọlá tó ṣe islam rẹ̀ bóríṣẹ́lá mọ́mọ́sàsílám ṣe láàkálẹ̀ orí gbádùn báyìí kò sí jíyà kò sórí fífọ́ kò sẹ́dọ̀ dídùn in tó ń bá gbogbo tó ń bá ń fẹ́ ló mọ̀ rí lálùjánná eléyìí kì í sábà ní àwọn èèyàn lára lábala pé kí wọ́n gbé sí làákàyè ètí má sábà òun ni àwọn ìlérí ìyà tọ́lọ̀ ń bá àlékẹ́lá fáwọn tí ò gbàgbọ́ pàápàá jùlọ tó bá pẹ́ aláwọn tí ó gbàgbọ́ lọ́rẹ̀ lẹ́bí lára a máa nira fún ẹ̀ láti gbàgbé tó sí lágbàjẹ́ wà wọ́n náà báyìí so ọlọ́ọ̀bá àdíkírá sọ ó ní wọ́n lọ́dínà kẹfàrú wọ́kẹ́dàbú bí àyàtì náà ọlá ìkà ọ̀sọ́hábùn náà àwọn èèyàn tí wọ́n ṣaláìgbàgbọ́ sí ní ta fi ránwò òjíṣẹ́ àwọn àyà wa ta sọ̀kalẹ̀ nínú kòrán wọ́n sì pè ní rọ́ ọlọ́ọ̀bá àlíkà ní pé ulá ikà asùhábùn náà àwọn wọ̀nyí wọ́n mọ̀ jẹ́ ara náà kọlọ̀ọ̀bá àlíkà láyàwáyà ọlọ́ọ̀bá àlíkà sọ nínú àyà mi ẹ̀kùsọ́tù yunus ọlọ́ọ̀bá àlíkà ó dárúkọ ìran àwọn èèyàn nínú àyà yìí sọ́rọ̀tù yunus verse 7 and 8 ó ní ìnàlẹ̀dínà láyé dúnà lè kọ àìní àwọn tí wọ́n fi sọ́kàn páwọn ó pàdé ọlọ́wọ́n bá so bí àwọn tó gbà ìgbétò ọba ti kún sí ìwẹ̀ parí síbẹ̀ àbáwọn atheist tí wọ́n gbà ìgbétò ẹ̀sọ́ lọ́wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn india tó gbà pé kò síná kò sáàlùjẹ́ náà Abilaja, so bá ti mọ́ padà ní transmigration of souls so ẹni tó bá ṣe dáadáa tó bá tó bá kú yóò padà wá ní president àbí padà wá lọ bá ati àti ìyà àti ìgbádùn ilé ayé náà gbẹ̀mọ̀ ìròrí àwọn hindu ní ilé àti láwọn èèyàn tí nínú islam náà ti ẹ́ pé ìgbàgbọ́ táwọn náà tí wọ́n ní ilé tàbí bèèrè pé tó ibo ní náà ibo ọ̀làjẹ́ náà gbé orí ilẹ̀ náà ni orílẹ̀ náà ni ẹni tó bá ṣàbúrú yóò padà wá ní áyán àbí kòkòrò ọlọ́run bá dékẹ́ ọlá tó sọ fáwọn àǹkọ̀lélé so àwọn ẹni tó bá jẹ́ mùsùlùmí tóun náà nílùú àdìsọ́kàn yìí pé kò sí ọjọ́ kẹyìn ó bọ́ sábẹ́ àyàtakọ̀ lákọ̀ọ́kọ́ yẹn tó pé ọlẹ́dí iná káfàrú àwọn tí wọ́n ṣàgbàgbọ́ wà bóyí rẹ̀ gbogbo ti ṣẹlẹ̀ so ẹni yìí ó pe ayé ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlọ́rùpẹ̀ ní rọ́ọ̀nì ọlọ́ọ̀bá àdíkẹ́ ayé àtànkà ẹlẹ́dínà láyé jùlọ lẹ́kọ̀ ànà àwọn tí wọ́n rò páwọn ó pàdé wa lọ́dọ̀ gbẹ̀rẹ̀ kìyàmà wọ́rọ́ gbẹ̀rẹ̀ ayé àti tóníyà wọ́n yọnu sílé ayé so torí pé ńgbà mí tọ́lọ́ọ̀bá àdíkẹ́ lábá ṣí ayé fún yàn èyàn máa gbàgbé pàlù kìyàmà wa nínú sọ́rọ́tò káf àwọn sọ́rọ́tò wọn kà lójoojúmọ́ ní gbogbo ọjọ́ ọlọ́run bá lè kí lámútàn àwọn méjì kan wá ìkọ́nú wọn lówó ó lọ́gbà ọgbà tó ní yìí jannata ni ọgbà méjì àwọn èso ọgbà yìí wọ́n wọ́n lásìkò so ìgbà tó wọnú ọgbà tó wo bóun ṣe lówó tó òní máa àdúnnù àǹtàbídà hálì àbàdà ọgbà yìí gan èmi ò rò pé yóò parẹ́ láíláí tí n bá padà sọ́lọ́run bá lè ọ̀dọ́ sí àtọ́lọ́run wọ̀rọ̀dún bí àyà ti dúnìyà wọ́n yọnu sí ilé ayé wàtúmọ̀ annù bí ha ọkọ̀ wọn balẹ̀ sílé ayé tọ́nà ń balẹ̀ ìfìlákùsùn ọlọ́dọ̀ wọ̀lẹ̀dínà hùm an àyà ti na gafilun àti àwọn tí wọ́n ṣe ìfọ́nufọ́ra sáwọn àyà wa ọlọ́run bá ní kí a ní pé ọlá ìkà ma wá hùmùn torí tí wọ́n ṣe níṣẹ́ yóò mọ̀ jẹ́sàn fún tí wọ́n ṣe níṣẹ́ ìwọ́ wọná yìí ó lè má jẹ gbére fáwọn kan ó sì jẹ gbére fáwọn kan àwọn tó bá jẹ́ mùsùlùmí tó pé ṣe ọwọ́ wọn pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ tá ń pè ní kàbá ìrà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kéèyàn páàyàn kéèyàn ṣe ṣìnà kéèyàn mọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ipá ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣe tọ́lọ́ ọba àdékẹ́lẹ́ ọ̀wá dáríjì wọn tí wọ́n fi wọn náà ó dáwà lójú pé wọn nira sínú náà so pọ́sìkì ọgbẹ̀yìn ilé náà ṣe ní máa jẹ yóò kọ̀ wọ́n náà díẹ̀ náà ni

wọ́n mọ̀ bẹnuna fi náàrí jahannama khalidina khalidina gbére ọlá ikahun sábọ̀ lọ́bàríyà a ní wọ́n burú jù nínú ẹ̀dà tọ́nà ọba àti ọlájú gẹ́bẹ̀ náà ọlọ́ọ̀bà àti yán kí lọ lọ́yìn fún wa wọ́n ni fatakun náà alẹ́ti wọ́n kú tó hàn náà sọ alhijara ẹ páyà náà tó pé ń táàfi kó àwọn èèyàn àti àwọn òkúta ni gbà wọ́n ni àyà kùrán ọlọ́ọ̀bà àti kẹ́dá pé wá ni yẹ̀yẹ́ bó tilẹ̀ jẹ́ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayẹlẹ́dí ní àmànú ó bá wọn bàbá àwọn ọkọ ó bá wọn sọ̀rọ̀ ọ̀jà wọn yòókù lọ torí tọ́lọ́n bá àdíkẹ́lá fi tẹ̀lé ni pé kú àǹfùsẹ̀kùn ẹ protect ara yín ẹ ṣọ́ra yín wa àhlíkùn àti àwọn ará alé yín azwaj wal abna wal aulad àwọn ìyàwó àtàwọn ọmọ yín kó mi ké wa àhlíkùn náíràn ibi náà kan wà kúdù annas wal hijara àléhà ikàtún hìládùn ṣìlá la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ṣùgbọ́n ọlọ́run bá lékiọlá yìí ọbọ ní dédé ni ẹ̀yin tó wáyé pé n tóun fi ya kèfèrí ń tiẹ̀ àbí n tó fi jẹ́ pé ó dìsáàbù kó wọná ń tiẹ̀ àìmọ̀kan ni àìmọ̀kan yìí pín sọ̀rọ̀ méjì ẹni yìí kò gbọ́ nǹkan yìí yé bí alágbà tí wọ́n ti dá bí àwùjọ tó wà àwùjọ tó pé kò sí mùsùlùmí tó sọ pé tó eléyìí ò gbọ́dọ̀ ṣe èèwọ̀ ni kìí ṣe pé kò fẹ́ wá mímọ̀ kìí ṣe pé kò fẹ́ wá ń tọ́lọ̀ ọba àdékẹ́lá palẹ́ tó pa láṣẹ ṣùgbọ́n circumstances ibi tó wà kò dẹ́ sí mọ̀jú pé tó èyí táwọn bàbá ń ṣe lẹ́sìn náà ní asíntẹ̀lẹ̀ oyin tó láìdáyẹ̀ láàrùn bóyá ló mọ̀rún díẹ̀ tó ń kí ni irú ẹni n tó súnmọ́ ní bọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlọ́run ní jẹ́ yíyà lọ́dún alkiyama tó bọ́lọ́wọ́ bá àdékẹ́ nípa ọmọ akúnná mọ̀ádìbínà hàtànà bá àfàrọ̀sùlá a ní fìyà jẹ́ nìkankan àgbàtàwá tó gbé àwọn òjíṣẹ́ dìde tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn àbí tí àlàyé ọ̀rọ̀ yìí tó débẹ́ nìyí ó wá gbọ́rọ̀ yíyé ó bá gbé rárá òun ò tẹ̀lé táwọn òjíṣẹ́ yìí sọ rúṣùlẹ́m mubashirin wa mundhirin àwọn òjíṣẹ́ tá a rán mubashirin kí wọ́n fáwọn èèyàn nírú àlùjánná wa mundhirin kí so aljahlu kọ̀ yá àzùrù àìmọ̀kan ó lè jẹ́ kọ́nà ọba àdékẹ́ láṣàmójúkúrò fún yàn pàìmọ̀kan ẹgbẹ́ sọ pé méjì ọ̀tọ̀ ni ẹni tí ó mọ̀ ọ̀tọ̀ ni ẹni tó yẹ kó mọ̀ tí ò fẹ́ mọ̀ wọ́n sọ pé nǹkan yí ẹ̀ṣẹ̀ ni wọ́n pẹ́ ohun tí ẹ kí ẹ̀hún tẹ̀ bí kíta tó hùn wọ́n pẹ́ tó lágbẹ́jẹ́ wa mọ́ṣáláṣẹ́ pé wo ọlọ́run orò gọjá yẹn ṣá irú ẹni yìí kò mọ nǹkan kò ní yọ kó ní yàrá ìlà kìyàmà àwọn afámọ́ ń pẹ́ ní jáàlù ní àìmọ̀kan tó yẹ pé torí pé kò fẹ́ mọ nǹkan yẹn ni ò ṣe mọ̀ so aráwọ̀ èèyàn sì tó pé tó wọ́n tó pé tó tàbá lọ conquest nísìnyí ẹ̀sìn máa ń dèyàn lápá dèyàn lẹ́sẹ̀ ni má ṣe lè má ṣe lè ní so má jẹ́ ti ẹ̀gbọ́n táwọn èèyàn so kódà àwọn olórí ilé máa ń pọ̀ ní àwùjọ wọn tẹ́ bá lọ sí àwọn government houses so ọ̀pọ̀lọpọ̀ àwọn officials yẹn tí jíma bá kú 5 minutes tí kútọ̀ bá kú 5 minutes tí wọ́n fi gbé ìrùdúró mú wa wọlé so gbé ìgbésẹ̀ bá sọ yẹn tó wọn ọ̀gbọ́n ti wọn kọ́lọ̀ bá àdìgẹ́ ṣàlùwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn máa ṣàṣìṣe ọlọ́mbà àríyásọ́ ti lè sọ fún pé àwọn èèyàn ṣàdọ̀ ọ̀rọ̀ bá lẹ́lẹ́tò àkíìnà ìnẹ̀síná au àkùtààna ọlọ́mbà àríkíra lẹ́tò àkíìnà ma bá wọn mú ìnẹ̀síná tó ẹgbẹ́ àṣìṣítà ṣe àṣìṣátara àgbàgbé ni àbí tó ẹgbẹ́ àṣe mistake ni àwọn ilé ìyọ́ ọlọ́mbà àríkíọ́lá kò ní bíyàn lé lórí ẹni tí ọ̀rọ̀ bá clear sí tó sì tako ọ̀rọ̀ yìí àbí tó mọ̀mọ́ tí ò fẹ́ gbọ́n tọ́lọ́mbà àjá kó bí wọ́n rẹ̀bẹ̀lẹ̀ kí a máa kọ́nà bá àdíkẹ́ ọlákúnmá bí wá láti kún ìtànsọ yìí láti fún lẹ́yìn nínú sọ́yí muslim òdíṣẹ́lá masasalam ó sọ yí pé àwọn kan wà tó pé nígbẹ̀yìn ayé láàyè dúró na masala àwọlá zaka wọn ní mọ́ tó ń pè ní irun wọn ní mọ́ tó ń pè ní zaka in tí ó ṣẹ́kù lọ́dọ̀ wọn ni pé tó wọ́n gbọ́ táwọn bàbá wọn máa ń sọ láìlà ìlàlá wọ́n ni kúnnà nẹ́sìmà àbá àníyẹ kúrú ní láìlà ìlàlà fana kúrù àbáwọn bàbá tí wọ́n máa sọ láìlà ìlàlà àwọn ọ̀dẹ́ ń sọ in tó ṣẹ́kù nínú islam lásìkò tí wọ́n kò jú kí ní lọ láìlà ìlàlà ọgbò zéfà ló gba hadith yìí wa ọmọ kéwù zéfà wọn gbé halhada tún jíhun min azabin náà wọ́n láyé dúró na masala wọn la ṣe láìlà ìlàlà ṣe yóò gbé kó níbi ìyá ọlọ́wọ́n bá àdékíọlá hum láyé dúró nù tí wọ́n sì mọ́ tó ń pè ní ohun tó ń pè ní zaka sàbí wa sọ fọ́mọ kéwẹ̀ oní tó bá mọ́ wá jókòó wá kéwú tún jí hímin àbábì náà gbóòrùn tí wọ́n sọ ìtẹ́ pé tí wọ́n mọ̀ nípa islam nìkan ní yóò yọ wọn yóò là wọn kò níbi ìyọ́ lọ́wọ́n bá àdíkẹ́lá lọ́gbà àdíkẹ́yàmà tọ́wọ́ sọ pé tó ẹnu ṣe kèfèrí sọ́lọ́wọ́n bá àdíkẹ́lá yóò kọ́lẹ̀ fi náà yóò wọ́n gbére ara àwọn èèyàn tí wọ́n sọ pé tó ah, kí ló wá ṣe bóyá ní ń sìn 70 years ló fi gbórí ilẹ̀ ayé tó fi ṣẹbọ sọ́nà ọba àdékíọ́lá yóò sì wọná thousands millions of years tí ò ní pẹ̀kun tí ò ní pẹ̀pẹ̀ níkì so àwọn ọmọ sọ pé ah, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí kò tó yí àsìkò tó lò ìyẹn tó yẹ fún 10 years nísìn ìyẹn jù sínú ṣé léyìí sọ́nà ọba àdékíọ́lá <coughs> tí ó ṣàbòsí àwọn ẹni wọ̀nyí sàkọ́kọ́ tásọ ni pé bí èèyàn bá ṣe dáadáa sí ilé wa ní ayé ó ṣe dada sáwà ní àwọn àṣẹ̀sán dada fún so tẹ́ni bá pakòdà tán ó kú ó kọlọ́run tí ẹ̀ so káwàbẹ́ fọ́sọ̀ ọlọ́run gọ́fẹ́ni sáàlì jẹ́nà kò pọ́síbù èyí tó wà ní kápá wa ní dáadáa táwọn náà ṣiṣẹ́ ní ẹ padà bọ̀bọ̀ ṣe wà jẹ́nà lọ́wọ́ bá lékè ọlá àbíkọ́lọ́ máa jẹ́ ń yá eléyìí kò kàn wá kò sí bẹ́ẹ̀ ní ṣe lè close sí wa tó oríṣẹ́lá mọ́sálásálàm ó jókòó sẹ́gbẹ̀ẹ́ àbútọ́lì yìí nínú tàn gbogbo tó ní ló fi dáàbò bò ṣe láàbò ìṣẹ̀lá ṣẹlá torí pé tẹ́lómi máa ń gbà mí pé àìní ṣe dáadáa sí mi bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ṣe dáadáa sí ẹni tó dáa jù lẹ́dà ní àwọn àbútọ́ lèbi ṣùgbọ́n tó wà lórí pé yóò ku ìyànàbí jókòó ti ní pé kúlà ìlàhà ìlọ́lá tó bá sọ máa bẹ ágì ìwájú ọlọ́run bá àlékè lánàá bàlá kìámà àbútọ́ lèbi sọ tó fi ku ọlọ́run bá àdíkà tó wá sọ fánà mi pé ìnẹ̀ká látàdíman àbábtà ìwọ muhammad ẹni tó nífẹ̀ẹ́ ò lè rí wọn mú ọwà jẹ́nà ọlọ́run bá ní kíọ́lá nímú ni wọ inú islam ìwọ ó kọlẹ̀ tọ́ka ní pé tó ojú ọ̀nà ní o ṣùgbọ́n kẹ́ni yìí kó wá sọ pé tó òun tẹ̀ lọ́nà yìí ìyẹn wọn náà bá ní kíọ́lá ló wà ilé àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kódà ní ètò ilé ayé kò sí ní tó kàn wá pẹ̀lú àsìkò téèyàn fi dẹ́ṣẹ̀ àti jìyà tá a fẹ́ fún un so gbogbo òfin ṣẹ̀ríà òfin ọlọ́run bá lè kí ọlá ó bá làkà ẹ̀mú ó lè má bá emotion ìtara ó lè má bá mu ṣùgbọ́n làkà èèyàn ó bá mu àsìkò téèyàn fi dẹ́ṣẹ̀ àti jìyà tí a fi jẹ́ nìyí kò ní ìbáṣepọ̀ bí èèyàn bá fẹ́ pààyàn nísìn ó lè má lójú five minutes lọ́tí ó fi pààyàn àbí ẹ̀kọ́ ni wọ́n lè jù sẹ́wọ̀n kí ni ẹ̀wọ̀n gbére tí wọ́n bá pa padà so àsìkò téèyàn fi dẹ́ṣẹ̀ àti jìyà tí wọ́n fẹ́ fún kò ní nǹkan kan bára wọn ṣe bẹ́ṣẹ̀ ṣe tóbi tó òun ni tó ṣe pàtàkì ilé àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tá a bá dẹ́ṣẹ̀ sí ló ṣe pàtàkì ní ó tọ́ wa níka bí jìyẹ ni yóò ṣe tóbi tó bí ọba bú bàbá èèyàn ní sínú pé kò ní da fún bàbá ẹ̀ so tá a bá tara á tara pé tó ó bú bàbá mi mìíràn tara against ẹ̀ ẹni tó bá bú bàbá olórí ìlú pé olórí ìlú yín bà bẹ́ẹ̀ kò ní ṣe báyìí fún so gbogbo ẹni tó wà nínú ìlú ìlú yẹ ló ẹkọ́ ṣe ni ló ẹkọ́ tara torí ẹni yẹn ẹni tó bá sọ pé ọba adẹ́ẹ̀dá in tó pa òun láṣẹ òun ò fẹ́ gbọ́ ọba tó dá òun látara kò sí òun ò fẹ́ tẹ̀lé ó túmọ̀ sí gbogbo tó náà bá lékè ọládá tí ò ní gbèǹdéke ló yẹ kó tọrọ ìyà fún rẹ ní báyìí ẹlẹ́ẹ̀kẹta àǹfà ṣàlàyé pé áyà kùrán ti ṣàlàyé fún wa ó ní gbogbo ẹni tó bá kú sórí kúfúrú àbó kú sórí shirk irú ẹni wọ̀nyí ó túnmọ̀ sí pé tó bá gbé five years ló lò tó fi tó fi bàlágà tó mọ̀ pé tó aburú lélẹ̀ ìdáadáa lélẹ̀ tó lè gbọ́rọ̀ iye tó tún wá kú sórí nǹkan yìí ó túnmọ̀ sí pé tẹ́ bá fún ní one thousand years orí tí ó kù sí ni ìtumọ̀ ẹni ẹni tó bá padà wọ iná kò sí bó ṣe dá sí wá sí tó bá lo ten years tó yẹ pé ten years ló fi ṣàgbàgbọ́ sọ́nà wọn bá àlékè ọlá tó fi kú tọ́nà fi sínú náà gbére ìtumọ̀ ní pé ẹni ìtàbá fún ní 1000 years in tí ó ṣe náà lójú kíni ni ó ṣe ẹni tó sì padà wà àjẹ́nà yìí tàbá fún ní 1000 years iṣẹ́ àjẹ́nà ni ó ṣe kíni náà ni ó máa ṣe ọlọ́run bá já sọnù sọ́rọ́tù àràf òní lọ animallahu fi him khairan la asma'ahum lọ animallahu fi him khairan la asma'ahum tọ́lọ́wọ́n bá lékè láwọn mọ̀ pé dáadáa kan bẹ lára wọn ni yóò jẹ́ kí wọ́n gbọ́ọ̀rọ̀ táwọn òjíṣẹ́ ń sọ ọlọ́run bá dìkẹ́ sọ ní sọ́tún fàtír ó ní pé awalam nu amirukum ma yẹ tàdákàr fíhì man tàdákàr wẹ já ẹkùn nàdìyà awalam nu amirukum afun ẹ̀mí ajé ẹ̀ṣẹ̀mí lórílẹ̀ ayé nígbèǹdé kéńtẹ́ni tó fẹ́ ṣèrántí ó fi ṣèrántí wọ̀jà akum navir yẹ́ ní kọ́kọ́ atúnwájẹ́ gbọ́ àwọn ẹni tí ó kìrọ̀ fún pé tó ọlọ́wọ́n bá lékẹ́ ọlákùnkàn dáhìn sórí ilẹ̀ ayé sudan ní kẹwàá ṣe lékẹ́ jẹ́ kẹ́mú kẹsì pakòdà rárá kàlákọ̀ọ́gún aládùnìyà lè sábà ó dá ayé sórí ilẹ̀ ayé torí ìdí kan ni wọ́wọ́ ìbádà tó lọ́ bílá àrùbá oníkàwá jọ́sìn ọba gbogbo nǹkan àwọn alamu amírùkùn afúnni pé dèédé ẹ̀mí máa yẹ tàdákàr fi man yẹ tàdákàr tẹ́ni tí ó fi ṣèrántí tí ó fi ṣèrántí wàjá akum nàbìyàn ẹni tó sì kìlọ̀ fún yín pé tó ìyá ń bẹ́ o tí ò bá ṣe tọ́lọ́wọ́n bá àlíkíọ́lá o ṣùgbọ́n tó bá ṣe tọ́lọ́wọ́n bá àlíkíọ́lá yóò wọ àlùjánná kọ́lọ́wọ́n bá àlíkíọ́lá kó yàwáyà ẹ̀yẹ kó sì fa sí àlùjánná ọlá tuntun lágbára بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعده محمد بن عبد الله صلوات ربنا والسلام عليه وبعد In the last khutbah is a portion that I couldn't mention because of the time, which has to do with the day of resurrection. The Quran explicitly says in a lot of verses, it's, it's one of those major themes of the Quran. In fact, it's, it's one of the third major theme of the Quran. talks about the hereafter. And Allah says, For those who do my bidding, for those who follow my instructions on earth here, I will put them to Jannah. For people, enjoyment in the hereafter is not much of a problem. But when we talk about punishment in the hereafter, it's a problem for some people. The Allah says at the same time that those who reject faith in what I've given to them, or who flagrantly uh, disobey me I promise that I'll put them into hellfire. And you have verses of the Quran recurrently in the Quran saying this. And some of them Allah says, وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ Those who disbelieved and then rejected faith, they called our signs, our verses, they called them lies. Allah says, أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ Those are the people who go to hellfire. May Allah protect us from them. Another verse in Surah to Yunus, Quran chapter 10, verse 7 to 8, Allah says, إِنَّ الَّذِينَ إِلَا يَرْجُونَ لِقَاءَنَا For those who do not hope of meeting us, last one, there are people who believe that after death, then there's nothing else. Atheists and so on. And there are people who are not atheists, who believe that there's, there's a deity somehow, but you don't, there's no paradise, there's no hellfire. Rather, what happens is reincarnation. If you are good, You die here, you'll be reincarnated as a king or a president or a prime minister. And if you are bad, you be resurrected. you, you reincarnate as a, a goat or a chicken or a cockroach. This is the belief of Hindus in India. And unfortunately, this belief system has entered into some Muslim groups who believe that all references in the Quran to hellfire and paradise are allegorical, they are metaphorical, they are not real. So these people also fall under those Allah says, liqa'an. They have no hope that there's going to be a day they will meet their judgment with Allah subhanahu wa ta'ala. وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا And they are pleased with this world. وَاتْمَأَنُّوا بِهَا They found, they find tranquility in the enjoyment of this world. Allah says, وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ And those who are who are oblivious of our our signs Allah says ulaika ma'wahumun nar bima kanu yaksibun for what they have earned they have nowhere that is going to be their final abode except the hellfire may Allah subhanahu wa ta'ala protect us from hell Allah says, Inna alladhina kafaru min ahli al-kitab wal mushrikin fi nari jahannam khalidina fiha. Those who have disbelieved from among the people of the book, Jews and Christians, ula أولئك في النار جهنم أولئك شر البرية من المش... إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم they will be in the fires of جهنم خالدين فيها and they will be there eternally أولئك هم شر البرية here Allah is saying it's not going to be a punishment of 10 years 20 years 30 years it's going to be forever eternity it's not going to be 1000 2000 years هنا يأتي الإشكال And here's where people ask that why is Allah so strict? This person only lived for ten years this believing in Allah subhanahu wa ta'ala, or fifty years or hundred years believing in Allah subhanahu wa ta'ala. How come he now deserves eternal punishment? And as we said, the teachings of Islam do not fly against common sense. They may fly against emotions. Emotions are not natural, are not rational. So people may have emotional problems with this, but when it comes to rational issues, the verses of the Quran are very rational. First response, the first thing you have to get into put into consideration, irrespective of how nice a person is to you, you will reciprocate by being nice to that person, irrespective of that person's status, relation, wife, family, irrespective of how good the person is to you, you will reciprocate. You pay the person back. But when the person dies, it is between that person and his or her creator. Putting somebody in paradise is not your prerogative. You don't own paradise that you want to put somebody in. So you are less concerned about the person going to paradise or hellfire. It is between that person and the person who created, created him or her. Secondly, ulama say that we do not measure punishment of sins based on the time span of the crime committed. Punishment for sin is not directly proportional to the time in which the crime was committed. Imagine somebody who murdered somebody, homicide, he killed somebody. How long will you take will you take somebody to kill another person? For five minutes. If he has a gun, just push the press the trigger and the person is dead. Five minutes, seconds. But under the law, the person may also be what? May also be killed. Or the person will go to jail forever till the person dies there. So time span of crime has no impact on the on the punishment that's going to be meted out. So the fact that a person comes to this world and has all the signs given to him or her, apart from the fact that uh, we have put into you the fact that you have to recognize as a deity, we also sent prophets down to you, and the person rejects all this. So I mentioned also if somebody was genuinely ignorant, Allah will not punish such a person. حتى نبت will not punish anybody until prophets have been sent. Somebody was genuinely ignorant. Allah will not punish such person. But those people here that Allah is talking about are those who know and then deliberately reject faith. Deliberately reject faith. So also, Ulama say that when you talk about punishment to crimes, it depends on the crime that you have committed. A crime to an individual does not go beyond that individual, but a crime to the leader of a community is a crime against the community in its entirety. So also the crime against the creator of everything ought to have a higher level of punishment than all else. And finally, which is most important, ulama say that those who end up in hellfire, may Allah protect us from hellfire. If they had spent a million years on earth, they would still enter hell. Allah says in Surah Al-Araf, says, لَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا If Allah had known, the Arabic word law is a conditional, a conditional indicating that this person, this thing is impossible. impossible. لَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا If Allah had known there is good in them, لَأَسْمَعَهُمْ He would have made them hear. He would have made them heedful. It's an indication that the person ends up in hell at the end of the day rejected faith and if you have given him a thousand years another thousand years he will still go to reject faith in Allah subhanahu wa ta'ala another verse in Surah Al-Fatir verse 37 Allah says أَوَلَمْ نُعَمِرُكُمْ مَا يَتَذَكَّرْ فِيهِ مَنْ تَذَكَّرْ وَجَاءَكُمْ نَذِيرٌ didn't we give you sufficient lifespan with which you tarried on earth which is sufficient for anybody who wants to follow the truth in following the truth So we gave you sufficient lifespan for you to make a good decision. But if the failure that made you land in hell means that even if we have given you a million years, you have done the same. May Allah SWT protect us from the fires of hell and from his punishment. So it goes without saying that as far as Islam is concerned, this is from my readings of uh, some uh, a bit of um, Christian theology is a problem, the problem of the unevangelized. But in Islam, ulama treated this very, very well. What about a child who dies and this child never got to an age that he could understand what was required of him or her? What about a mad person who, before he could understand was really mad, this person was insane? Or somebody who was born without his senses or her senses being complete? Or somebody who was living in an area that did not, he did not have access to Islam? like the Amazon jungle in Brazil, in Argentina. This person never heard the message of Islam. He, he lived in this jungle and he died there. What about these individuals? What does the Sharia say about them? Very easy. For those who die as children, Sharia says they go to Al Any child that dies as in, in, in childhood, they go to Al automatically. Allah says, uh, the Prophet said, Kullu mawludin yulad ala fitra. Because every human being, the default position you were given back to was on the sound fitra, the normal way you're supposed to be. فَأَمَّا أَبَوَاهُ But the parents, they are the ones that make their children Jews, Christians, or Magians. So for those who die in childbirth, who never got, who never got matured, they go to Al-Jannah. For those who are mad, or those whose level of intelligence could not grasp or comprehend the message of Islam, they will be tested on the day of the election. Those who the message did not get to, like the people that I said are in Amazon, these individuals are called Ahlul Fatra. Those who were alive at, at the point that there was no authentic message. For these individuals, Allah would not put them into a fire like that. He is far just. He won't put them into hell. He's going to have them tested and see if they came on earth, would they follow what Allah has brought to them or would they reject faith in it? May Allah SWT give us a firm understanding of the in our wali dhalika wal qawli um, This Saturday, we are going to be going to the polls for election. Uh, I'm sure that people are taking cognizance that we do not talk about elections on this member. So this is just an opportunity to pray. It's not an opportunity to advise anybody to pray to vote for one person or the other, as the case may be. So I'm sure that we may have Buhari's here and Articularis <laughs> For us, what is our concern is this Allahumma la tusallit alayna bi dhunubina man lan yakhafuka fina wa yarhamuna. That dua is one of the dua that the Prophet ﷺ gave to us. Allahumma, O Allah, do not make us a leader over us, one who will not fear you in dealing with us, and one who will not be merciful on us. So may Allah SWT give the best person that can handle the affairs of this country. May Allah give him victory come Saturday. إن ولي ذلك القدر عليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إلى الصلاة يرحمكم الله